رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين عباد الله أوصيكم ونفسي بتقوى الله قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله ما زلنا في هذا الإسراء والمعراج وإنهما لا مرتبطتان وقعتا في ليلة واحدة بشرف رسول الله صلى الله عليه وسلم وبروحه وما زال جبريل يستمر صلى الله عليه وسلم في هذه الرحلة المرانية الخالدة حتى بلغ رسول الله بلغ رسول الله صلى الله عليه وسلم موضع سدرة المنتهى وهي شجرة عظيمة ثمارها كقلال هجر وأوراقها كآذان الفيل كما جاء من حديث أبي مالك بن صعصع والحديث مخرج في الصحيح عند الإمام البخاري رحمه الله تعالى لكن في طرف من أطراف الحديث وهذا الطرف يدور حوله خطبة اليوم فقال رسول الله صلى الله عليه وسلم ذهب بي حتى ظهرت لمستوى أسمع فيه صريف الأقلام صلوات الله وسلامه عليه وقال هنا بقى سؤال مسلمين àtọ̀rọ̀ àlékún ìkẹ́lá àti ìjọba rẹ̀ fáàkì sọ̀rọ̀ sẹ́lá ẹ̀ tọ́rọ̀ bá ti bàmọ́ jẹ́kẹ̀ fún wa lọ́bàtí sàlékún kí á nà dé o bàmí sàlékún ọ̀la rẹ̀ àti ọ̀rọ̀ àlẹ́ àti ọ̀sán kábà jẹ́ ọmọ wa ní tọ́kẹ̀ gbìyànjú sọ̀rọ̀ bá wọn ìwọ̀sán náà lọ́jọ́ tí o lè fowó bara rẹ̀ lẹ̀ tí o sì lè fowó bara rẹ̀ lẹ̀ àfi má pàdé ọlọ́sùn kánú wọ̀tá ọlá pẹ̀lú ọ̀kàtọ̀ má kó mẹ́bọ èyí sọ̀rọ̀ tó tọ́ ọlọ́sùn kánú wọ̀tá ọlá rẹ̀ sọ̀ sálám láti lè ba àmẹ́jẹ́ dẹ̀lí ìlú wa lọ anabi sallallahu alaihi wasallam lára ìmọ̀ tọ́lọ́mù ọba tó fún anabi tí ó sì fi rí tí ó dùn mí ò tún rí nínú àwọn ẹ̀dá rẹ̀ ju àti sàṣẹ́lẹ̀ mi lọ nínú àwọn ìmọ̀ kọ̀ọ̀kan tẹ́ ń sàlàyé bọ̀ nípa al-Isra wal-Mi'raj anabi sallallahu alaihi wasallam ní ìjẹjọ asọ̀rọ̀ ni wípé ó dé àyè kan lọ́gàgà bíi sídọ̀tì mọ̀tà Allah subhanahu wa pàṣẹ fún Jibril ìgbà ya tó fara hàn nàbí mi lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bó ṣe fara hàn níjọ́ tó kọ́kọ́ ń bọ̀ àfún ní ayé àkọ́kọ́ tí ń ṣe iqra ìlàsọ̀rọ̀ dùwẹ̀ sí wípé wala qad ra'ahu nazlatan ukhra ay marratan ukhra inda sidratil muntaha sidratil muntaha asàlàyé egi asàlàyé àkúwálò àwọn àfa lórí rẹ̀ ní ìdẹjọ́ ṣùgbọ́n ní èlé kútùbà yìí ọmọ adálérí ìsopọ̀ mọ́ sidratil muntaha àti tí ànàbí padà ń sọ̀rọ̀ wípé hatta dhahartu li mustawa mọ́lọ́mọ́lọ́ tí mo fi dé ààyè kan ààyè tí mo dé yìí asmau fi ìsọ̀rífà àkàlám mo ń gbọ́ kẹ́rẹ́ kẹ́rẹ́ bí kọ́lámù gẹ́gẹ́ bí ṣe ń kọ̀ǹkan asàsílám ń lọ ń lọ ó lò ń dí ààyè kan tó ń fi ń gbọ́ bí gẹ́gẹ́ ṣe ń ṣe kí ni o bí ṣe ń kọ̀ǹkan ìdẹ́ kútúbà yìí ibi tí ó ti wá ààyè ibi tí ó ti dúró òun náà láàyè tá lára àwọn àkọwálù àwọn arìnrìn lórí ọ̀rọ̀ sídúrà fún táà wọ́n ní in tí fi ń jẹ́ sídọ̀tù mùtá àlàkọ́wìn ni pé gbogbo tí bá ń bọ̀ látọ̀rọ̀ jàbáru samawati wal ard látòkè náà sídọ̀tù mùtá yìí náà níbi tí máa ti dúró in tí bá ń bọ̀ láti sàlẹ̀ náà sídọ̀tù mùtá yìí náà ó ń lò pẹ́rẹ̀ ọ̀rọ̀ kanu apákẹ́tì àsọ pé fa inda hadi ìṣẹ́jọrọ̀ intaha ilmu malaikati wa rusul kọ́rọ̀sọ̀rọ̀ sálàm sika tọ́lọ̀ ń dárẹ̀ àríntí mẹ́nu rẹ̀ àríntí mẹ́sẹ̀ mẹ́rin kọ̀kọ́ kejì kẹta kẹrin kíkankan ibi tí ń rìn náà ni ọ̀gangan bíi sọ́tùmù táì ìtọ́ bá kọjá rẹ̀ wọn ò rí eléyìí ọjẹ́ afẹ́rọ abdullahi bin abbas ṣùgbọ́n àkọ́kọ́ òun ni ti abdullahi bin mas'ud wípé gbogbo tí wọ́n bá tọ̀ lọ sọ̀tàrà ń sọ̀kalẹ̀ síbi igi ìyẹn tí bá láti ilẹ̀ náà kèé tayọ ọ̀gangan igi igi ìwádàgẹ̀gẹ́ bíi admin office gbogbo fáìlì tí wọ́n ti sẹ́mà sí ọ̀rọ̀ àkọ́kọ́ la fẹ́ mú nípa wípé ìmọ̀ àmàlẹ́kà kò ju bẹ̀yẹn lọ àwọn àdúró lórí afẹ́wọ̀ afọ́wọ̀ mọ̀kọ́tì rọ̀ṣímọ̀ ńlọ rọ́kàtà wá sí à àmísàsá ń sọ pé ń dá àyè kan tó ń gbọ́ sọ̀rí ìfà àkàlám tí wọ́n bá ní sọ̀rí ìfà lọ́dọ̀ lábáwá òun náà ní sọ́wọ́tò kọ́lám hálàn kìtàbà ohun tí máa dún ní ẹnu pẹ́ẹ́nì táàmù níbo ni ẹ ti wá ń kọ̀ nǹkan yìí níbo ni wọ́n ń kọ̀ nǹkan yẹn sí kámẹ́gbàgbé Siratul Muntaha sánmà keje lọ́wọ́ bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pẹ̀ kàdé sánmà kẹfà bàṣẹ jámù lórí ẹ̀ ní ní ní ìdẹ ní ìdẹjọ́ ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam bí sọ ìlọ ìdí ìlọ ìdí ọ̀gẹ́gẹ́ bí Siratul Muntaha lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn Siratul Muntaha alákan àwùṣe ìdí Allah subhanahu wa ta'ala lóṣù lẹ́yìn sinatul muntaha lẹ́yìn igi sinatul muntaha ajá wípé asọ́rọ̀ abúlẹ́gbọ̀n abbas rọ́bì àtàkọ́ gbogbo àwọn màláíkà àti àwọn ànábì ọ̀kọ́já bíi sinatul muntaha ọ̀rọ̀ yóò wọlé kílẹ̀ rí wa jẹ́ àfi sunan ìdá àbídáwò bisani sahih bin hadith jábàbílà rọ́bì allahu ta'ala àti ọ̀rọ̀ ọ̀hún tó ní sàásílám aṣọ àdìyẹ náà ní jẹjọ Allah subhanahu wa ta'ala yọ̀ǹda fún mi kí n sọ̀rọ̀ nípa màláíkà àgàtìyàn rú arṣì tọ́jà pé ti ń bẹ láàrin ọlẹ̀ etí ọ̀kan nù wọn báyìí sí èjìká rẹ̀ ọjà dédé kí ni o ìrìn sẹ́nàríyà ìdá bẹ́ẹ̀ sì ni aláwọ̀ pátákó tí ń pọ̀n kan sí àbọ̀rọ̀ rí ẹ̀nà nìsí ẹ̀gbẹ́ ọ̀tún arúṣù lọ́wọ́ ó tún ti tayọ kí ni o sílọ́tún mú ta àwọn màláíkà tí ó mú arúṣù wọ́n rí ìwà àbúrò rí wọ́n sì tayọ kí ni o sílọ́tún mú ta ojú kanu bákan náà àláwùrì òun yóò ó díjú díẹ̀ a lè fẹ́ débẹ̀ lónìí a lè sàrí àwọn nǹkan kan ní kí ni tó díjú sí yàtọ̀ ń bẹ láàrin aláwùrì mahfuz pátákó tí wọ́n ń kọ̀ nǹkan sí tí wọ́n sọ́sọ́ dà lọ́sọ̀ tààlà tọ́wọ́ àbùkù kan ò lè wọ̀ bẹ́ẹ̀ mú èyí ìwé bẹ̀ àti umul kitab ìyá tíà gẹ́gbà sí pé nínú èdè lọ́rọ́bá tí wọ́n bá pè nǹkan ní ọmọ ọmọ ìpè nǹkan pọ̀ tó ń wá jẹ́ kí ni olórí fún wọn ọmọlì kìtàbí síyàtọ̀ ń bẹ láàrin lọ́rùn máa fún àti kí ni o àti ọmọlì kìtàbí Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ ní suratul anbiya yìí pé a'udhu billahi minash shaitanir rajim wa laqad katabna fi zaburi min ba'di dhikri anna al-arda yarithuha ibadiya as-salihun àti parí ọ̀rọ̀ akọ̀rọ̀ zabur ṣé ó yàtọ̀ sí lọ́rùn màáfù sí ìwé mi náà ti àtún kọ̀ nǹkan sí ni a ti parí ọ̀rọ̀ níbi wípé àwọn ẹrú sí èmi ọlọ́run ọba wọn ò jogun rẹ̀ kẹ́yìn ọ̀la ìbáwí ṣe kí wọ́n kí wọ́n dalẹ̀ tó àwọn ẹni èmi ni wọ́n ṣe kéde owó jogun rẹ̀ kẹ́yìn dáadáa àbíjá mi ṣùgbọ́n kẹ́mọ̀ bá a di wípé yóò lọ́lù àrò àtètè lọ sí di wípé anabi sọ̀rọ̀ sọ́lá ń dá àyè kan wàkàna fi ìsọ̀rí ìfàlàkàlà ọ̀ ń gbọ́ kẹ́rẹ́ kẹ́rẹ́ bí kí ni o bí kọ́lámù ṣe ń kọ nǹkan kí ni kọ́lámù tún kọ kí ló ń ká máa bẹ̀rẹ̀ wá kọ́lámù kò kini tún kọ jara fil musnad min hadith abdullah ibn abd al-as radiyallahu ta'ala anhu bi isnad sahih wa ba'd hadhihi riwaya fi sahihayn qala qala rasulullah sallallahu alayhi wa sallam inna allah ta'ala qaddar maqadir al-khalaiq qabla an yakhluq as-samawati wal-ard bi 50 alf sana wa kana arshu ala al-ma' allah subhanahu wa ta'ala nígbà tó dá kọ́lámù kan ọwọ́ apàṣẹ fún ìrẹ́ gègé yìí ọ̀yà máa kọ nǹkan kí ni tọ́wọ́ máa kọ ọlọ́sọ̀rọ̀ ni máa kọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ pátá sí gbogbo tí wọ́n dà ìtì ìdàyé kì í sí ìdàyé ńgbà náà kì í dàsẹ́ màgán ńgbà náà kì í dàlẹ́ ńgbà náà kọ́lámù ìwà ńkọ ńkọ ńkọ gbogbo tí ó wàá ṣẹlẹ̀ sí nǹkan kọ̀ọ̀kan ṣáájú bí fifty thousand years tí nǹkan tí ó dàyé alọ́sọ̀rọ̀ àti parí ètò lórí rẹ̀ wàkẹ́ni arṣọ́ọ̀lù náà ìtẹ́ rẹ̀ dọ́nà lọ́n sí rèé orí omi lọ́wọ́ kọ́dà kìí dáyé kèétí kọ́bìnà yà fún ọkọ̀ sàmàwá kó tó dá sàmà àti kíni o àti ilẹ̀ ni eléyìí ó fara pé hadithu tí imam muslim dáwà في الصحيح من حديث أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك الله سبحانه وتعالى يقول رمضان ما يا مسير عليك tó o bá ti ná èmi náà bá náà máa rọ́pò ń tọ́ ǹnà fọ́ ẹ̀ ni èmi mo ní tó o bá tún ti wá ná ìmọ̀ ọ̀rọ̀pọ̀ fún ọ àníbí wa ni yẹ́dù lọ ìmọ̀lá ọwọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ó kún kẹ́kẹ́ sàháù lẹ́yìnlá wà nàhárọ̀ sàháù ọ̀rẹ́ ọ̀rẹ́ ìsà dá látọwọ́ ọlọ́run bàbá yìí àlẹ́yìnlá wà nàhárọ̀ mafúlà fi ìlú tòru o tọ̀sán o kò sígbà tí ọlọ́run bọ̀ máa tọrẹ afara'aytum ma anfaqa mundu khalaqa as-samawati wal-ard ẹ̀yin náà wo tọ́lọ́mọba ti ń ná láti gbàgbọ́ ti dá sánmà àti ilẹ̀ fa innahu lam yagid ma fi yadi wàllayi ti bẹ̀rẹ̀ wọ̀ ti bẹ̀rẹ̀ wọ̀ lọ́wọ́ bá kò dínkù wà kẹ́hìn arṣu àlùmá bẹ́ẹ̀ sì ni ìtẹ́ ọlọ́mọba orí omi lọ́wọ́ ṣáàkì kó tó dá sánmà àti ilẹ̀ wà ní yadi mizan ọwọ́ rẹ̀ ó ní kí ni o ó ní ẹ ẹ ẹ ẹ ẹ òṣùwọ̀n tí èyí sàkóso ọwọ́ rẹ̀ wà yá yá ìdú wà yá fà máa gòkè máa dọ̀ọ̀lẹ̀ agbára yìí ọwọ́ àfọ̀tánà lọ́wọ́ eléyìí jẹ́ ẹ̀rí kan ṣùgbọ́n in tí ò ní jẹ́ kí àlámẹ́rì kò díjú á wà ní aniwaawul maktubat inda Allah in tí wọ́n ń kọ lọ́dọ̀ sàtàlá tí kọ́lámù ń kọ á sàlàyé àwọn nǹkan tí ń kọ́lẹ̀ á sàlàyé sáwọn nǹkan tí wọ́n ń kọ yìí ṣé máa ń chẹ́ǹjì àbí ẹ̀ chẹ́ǹjì á sàlàyé ká tó wá máa lọ síbi tó sọ sáà sàṣà nígbà tó kó mẹ́wọ̀n. إذن من أنواع المكتوبات إلى الله سبحانه وتعالى ما يكتب في اللوح المحفوظ وهي كتابة لا تبديل فيها ولا تغيير àkọ́kọ́ ntẹ nkọ ntẹ nkọ si bi pátákó àgbà owó kèé change ntí mbẹ́mbẹ́ kèé change nka kèé sí ìní jẹ́ mbẹ́ ẹ̀yìn bọ́ọ̀lù rẹ̀ ní ìdílé láì tààrà ìdán tá a bá wá ní ẹ̀rí pọ̀ lórí rẹ̀ wípé a ní nǹkan kan tó lè chẹ́ǹdì Allah subhanahu wa ta'ala bá ń sọ̀rọ̀ nù suratu Ra'd wípé a'udhu billahi minash shaitanir rajim yamhu Allahu ma yasha'u wa yuthbit wa indahu ummul kitab. Allah subhanahu wa ta'ala yamhu Allahu ma yasha'u èyí tó bá wọn náà wọ subhanahu wa ta'ala a máa parẹ́ wa yuthbit ntọ́ba sí a máa fi lẹ̀ bẹ́ẹ̀ tóun ò ní chẹ́ǹjì wá ìdáhùn olùdíjà ìyá tí a gbà ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ eléyà a lè débẹ̀ lónìí a lè bẹ̀ jọ̀rọ̀ insha Allah ìdá ìtẹ́ ń pasí pátákó àgbà àkọ́kọ́ òun ò ní chẹ́ǹjì ìrẹ́ kejì máa yúkta àlà bani Adam fi butuni ummahatihim ní tí wọ́n kọ́ fọ́ọ̀mù nàbí àdámà kọ̀ọ̀kan nígbà tó wà nù yára ìyẹn náà fóònù náà máa chẹ́ǹgì àbí ẹ̀ chẹ́ǹgì wàhálà jẹ́ àfisọ̀ ìhẹ́yì bin àdìdà bẹ́ẹ̀ mọ̀sílẹ̀ rọ́bì yàgbọ́n náà bọ̀ nínú àdìgì rẹ̀ àtọ̀wé tí n sọ yípa sàfàn àdàtànà sàfàn wọ̀wọ̀ sọ́ọ̀dì kùn mọ̀sítò ìnà àhàdà kùn yíjú mọ̀ wọ́n kùn fìbá kùn mi. àmì sàfàn ni wọ́n ń kọ́ ẹ̀dá wa jọ nù yà wa. àkọ́kọ́ wà ní kíni o omi bọ́lọ́ omi bọ́lọ́ ó chẹ́ǹgì sí àgbẹ̀ kíkì ẹ̀jẹ̀ kíkì ó chẹ́ǹgì sí bá sí ẹran lẹ́yìn bá sí ẹran Allah subhanahu wa ta'ala yóò máa yóò yọ igun yóò tún da ẹran bẹ igun yóò yọ ojú yóò yọ bá yóò yà wọ́pọ̀ sásì táwọn tó bá ń ṣe nǹkan yìí lọ́wọ́ lẹ́yìn ìgbà tí oyún bá ti bí oṣù mẹ́rin wọ́n ràn málàíkà sí ọ̀lẹ̀ tí ń bẹ́nu obìnrin nǹkan mẹ́rin ni ó sì kọ́ orísìkò tọ́mọ ìbádáyé kí ni tí ó nìí láyé gbogbo tí ó ní pátá wọn kọ́ńdọ́ náà lódìdí ntí ó nìre ṣùgbọ́n tẹ̀síìlù ń bẹ́nu tí ó ní na eléyìí yóò ní lọ́nà àlàyé eléyìí yóò ní lọ́nà àràmù yóò fi òótọ́ lélẹ̀ yóò fi rán lélẹ̀ yóò fi jìbìtì lélẹ̀ yóò fi dáadáa lélẹ̀ tẹ̀síìlù ẹ̀fọ́ àlọ́tọ̀ wà á jẹ wọ́n kọ ìgbà tí ó lò láyé lọ́pàá ni ó kò ní pẹ́ ní o wọ́n kọ́ bákan náà wà ámàlì iṣẹ́ wo ni ọ̀ máa bá yín sí iṣẹ́ iṣẹ́ rẹ ni ọ̀ máa sí ni àbí iṣẹ́ ẹ̀kú ẹlòmíì dá ìjọ́tọ̀ náà kò sóko tí ẹ̀kú ti máa tẹ̀ lọ́rùn àti má pè lọ́tọ̀ náà ẹlòmíì dá ìjẹ́ jí òtò kò sóko tí wọ́n pè tí wọ́n tẹ̀ lọ́rùn àti tí wọ́n bá tó pè wá iṣẹ́ tó kálukú ọ̀ máa sí wọ́n ti wá ṣàlàyé ẹ̀ bákan náà ẹlẹ́ẹ̀kẹta sẹ̀ẹ́dún amúṣà tó bá kú òlàyé yóò tà sórí ìyọ̀nù ọlọ́run ni àbí ọ̀tọ̀ orí ìlú ọlọ́run mẹ́rẹ̀ẹ̀rin náà ṣe máa ń chẹ́ǹjì àbí ẹ̀ chẹ́ǹjì ó di ẹ̀nàwó fẹ́rin ní àwọn àrídẹ́dà jímẹ̀ lé insha Allah ṣùgbọ́n a fọ wẹ́lẹ́wẹ́lẹ́ insha Allah rahman wa in kana fìgbà ìyá níjọ́ mẹ́jọ ní ilẹ̀ kitabatun kauliyatun la tahduth illa marra fi sana bí bàtà bẹ́ẹ̀ ṣe bọ́jẹ́ẹ̀tì nǹkan kan bẹ̀ tí wọ́n tún máa kọ ẹ̀ẹ̀kan lọ́dún ni a máa kọ òun wọ́n yí ogbó pé ìjọ ọ̀sẹ̀rẹ̀ lọ́dún yìí ó ọyẹ ẹ̀kọ́ ogun ẹ̀lẹ́ apákan afárùkwá ṣùgbọ́n kọ àbátá lọ́nà sàṣẹ́lá ń bọ̀ fún àyè ìdàbàdàn ẹ̀lẹ́ alásùwàtà ń bá yín sọ̀rọ̀ ó ní fíìhà yúfọ̀ òkúlò amúrin hakim òru Laylatul Qadr ó ní òru gbọ́jẹ̀ ìṣọ̀dọ̀ọdún kí ló tọ́ka ẹsẹ̀ lórí ayé wọ́n mọ̀ wá kọ́ wọ́n mọ̀ kọ́ wọ́n mọ̀ kọ́ nínú àwọn àfa wọ́n ní gbogbo tí wọ́n bá kọ́ lórí ọ̀rọ̀ mùsíbà ilé o yọ ilé ọ̀sà rẹ̀ àrẹ́lẹ̀ wọ́n rí wo wọ́n ò ní rẹ́lẹ̀ ìwọ́ ilé ààrẹ tí ń ṣe iná bọ̀ lọ́dún tó lọ iná ni ó tún ṣe kọjá ọdún ètò ọfẹ́ mú iná ni ó pè wọ́dún mi ilé ìkọ̀sà ààrẹ kankan lọ́dún tó lọ yọ sàárẹ̀ mi tí wọ́n bá ti parí ẹ̀ dà lùsùkọ́ àti tiẹ̀ òun ló didi wọ́n ó fún mọ́láfìlì máa wù oní bẹ́ẹ̀kì ààrẹ náà náà máa ṣe a sì bọ́ mbẹ́ mọ́láfìlì máa wù ìkúsẹ́ mọ̀lẹ́kà gangan ní ń pààyàn àbí ti ń pààyàn ní gbé lọ ti fi ń jamela kun kan so gangan ni paaya àbí n ti paaya gangan bẹ lọ́wọ́ gangan tí ẹ kó n kí n kọ́ ni n gbẹ̀mí ní ìdílé láyé wá àti kọ́ àbọ̀ ṣùgbọ́n kò sí nǹkan mi tá a fi ń sọ àwọn ọ̀rọ̀ yìí ju wípé béèyàn bá tún padà gbọ́rú eléyìí tó tún wá ń padà ń lọ rèé fowó lẹ̀ bóyá dá nìyẹn sí kó o lè máa ń tí a fún ọ ẹgbẹ̀rún mùsílà jẹ́ àmọ́ sọ́tà sọ. alọ́ fasa fi yà yóò fura kúkú àmọ́ hakim lẹ́yìn láti lè kọ́dírì òru abiy láì àwọn tó ní túmọ̀ àwọn ẹ̀ma ọyẹ ẹ̀sẹ̀ lẹ́yìn ilé òrí báyìí gbogbo tọ́jú bọ́mọ̀ sọ yìí wọ́n ṣàlàyé ẹ̀. bákan náà zizan ilé orí ń bì kan. òru ogun ọ̀sẹ̀ lẹ́bì kan gbogbo ibi bọ́ọ̀bù ìbí ó ti ẹni fún yà ń gbà bá parí lẹ́yìn tán wọ́n fi lé jù yìí lọ jùmùlà tẹ̀lé. àwọn nǹkan yìí wọ́n máa wá pin wọ́n máa wá pin kọ́lámù náà tún kọ̀ nǹkan ní Laylatul Qadr èyí ò bá wọn ó di mẹ́ ó di mẹ́ta òun náà ntí ń kọ́ lóhùn náà so náà ń chẹ́ǹjì àbí ẹ̀ chẹ́ǹjì. برمبلو لي والنوع الرابع يركني ما يكتب الحفظة من أعمال بني آدم إنتي أوان ملائكة حفظة tí a ń kọ lórí ọmọ ànábì Ádámà ìdán awọ àdúmẹwò wípé amalẹkẹ àhafadọ yìí àwọn ní hafadọ máa yalfidu min qawlin illa ladayhi raqibun àti. gbólóhùn kò ní jáde báyìí lẹ́nu ọmọ nàbí ádámà àti kó jẹ́ pé rọ̀kíbù àti àti ọmọ mẹ̀lẹ́ká méjì jẹ́ pẹ̀lú ọwọ́ ọ̀tún àti kí ni o àti ọwọ́ òsì wọ́n ń bẹ lé ẹ̀gbẹ́ rẹ̀ gbogbo tó bá yọ máa ń fi nìkan ní kòrì nítorí orí àwọn ọkọ rẹ̀ ó sọ rárá ni o ó sọ rárá ni o ó ní túmọ̀ eléyìí ló mú àáfà wa Tawus ibn Qi'an al-Yamani rahimahullah rahmatan wasi'a èèyàn dáadáa làbáyé olùbẹ̀rẹ̀ ọlọ́run sì ni àsìkò ọlọ́run sì kẹrẹ làbáyé mọ́rìndọ̀ alimami ahmed nígbàtà imam ahmed ọ̀yà àfa àwọn abẹ̀wò imam ahmed sì ni ó ní àgbà àfa àwọn aládìífì imam àfa àjọfin náà bukhari àfa àjọfin náà muslim tábàtì ẹ̀tọ́ pé ẹnìkan náà máa hadithi ọjà àfa àfọmọ bukhari kásá pé òun náà ni imam muhaddithin imam ahmed yìí èèyàn dáadáa ọpẹ́ lórí pé à ń kó ma hadith ìjọ kó tó padà sílùú rẹ̀ ọwọ́ apàdé àdùn rẹ̀ ọdí ọmọ forty years ọ̀sẹ̀ wà níyàwó ṣùgbọ́n mo là ń bọ̀ ilé ayé àfa àtàfẹ́sọ̀ gbèsè ayé àtàfẹ́sọ̀ àfa wa ń sáré lọ́dọ̀ àfa wa tọ̀húsù wa bẹ̀ wò ní wọ́n rí tí màmá ló ṣe ẹ́ eh, eh, eh, àfa wa tọ̀húsù wa ní ká ah, kó fún àyíká hẹ́ẹ̀dà ya Ahmed ìrẹ̀ mọ́ Muhammad kí ló tó ń gbé tó ń dún yìí gbogbo tí ń bòde lẹ́nu rẹ̀ yìí sọ́ọ̀ mọ̀ wípé ìnà àníínà ìmàrí yúkúta wà rẹ̀ yìí gbogbo ń tẹ́lá rẹ̀ bá tó fi ń gbé kèé náà ń kọ́ sí lọ́rùn torí ń tọ́lọ̀ sọ wípé máa ń yẹlu fídùn mi kọ́ wọlé kó sí tí ó jáde lẹ́nu wọ́n báyìí fún mi kọ́ kúrò àti ọ̀sẹ̀ hmm, wọ́n kọ́ kọ́ dìde ẹgbẹ́ àwọn àgbàlagbà máa sọ wípé ìsùnmọ́kòtò ní mọ́ mi ké mo kí àgbàlagbà bàbá tí tìmọ̀ nìkan tẹ́lẹ̀ kọ́ ọmọ nǹkan pẹ̀lú ẹ̀tẹ́lẹ̀ hàn èmi àdìgbò ìrànlẹ̀ múnú ké sí ìsẹ́fà tẹ́lẹ̀ bàbá tí ó ti lórí kòrò nù náà o ti bàkáàdì tí wèé tó rí jáàjì mọ̀ lọ́wọ́lọ́wọ́lẹ́ tiẹ̀ kí ni mọ́ mi ké mo kí àgbàlagbà o ìsúmákẹ́ ni o ìsúmákọ́tò ìdán gbogbo tó ní orúkọ sí àwọn màláíkà tí wọ́n bẹ̀rẹ̀ bí ọ̀tún àtẹ̀bí òsì nìkan ní nkọ́ àwọn màláíkà mi náà bẹ̀jẹ̀ nkọ̀ǹkẹ́ òhun òdìjú pọ̀ láàyè àsopọ̀ ìlà màjá àfi sahihayn min hadithi abi hurayrata radiyallahu يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ثم يعرج الذين باتوا فيكم فيسألهم أي ربهم وهو أعلم بهم كيف تركتم عبادي يسأل من ملائكة الليل وقال وهم يصلون وأتيناهم وهم يصلون النبي صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر àwọn màláíkà kan bẹ tí ń gbàṣẹ fúnra wọn lórí ọ̀rọ̀ yín àwọn kan bẹ màláíkà òru ní àwọn kan bẹ màláíkà ọ̀sán mo wá ń gba iṣẹ́ bá ń fúnra wọn gbogbo tó ṣẹlẹ̀ lóru àwọn ilé ọkọ̀ gbósà ọ̀sẹ̀ àwọn ilé ọkọ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ alọ́sọ̀tà ni wọ́n máa pàdé wọ́n yẹ sítẹ̀mì rúnà fi sọ̀láàtì lè fagiri wọ́n máa ń pàdé ní ìrun kíni o ní ìrun àṣùbà wà sọ̀láàtì ní asiri wọ́n tún máa ń pàdé nínú kíni o ní ìrun asiri. wọ́n máa ń pàdé mọ́lá ìdàtún lè wọ́n mọ́lá ìdàtún bí nàá àwọn tí wọ́n bá wá lóhùn wọ́n fi sẹ́lẹ̀ wọ́n pàdé àwọn tó wá gbàṣẹ́ ti tààrọ̀ lásùbà wọ́n tún kọ̀ lọ́nà asiri tí a pàdé yìí àwọn wo ni wọ́n dé ní asiri àwọn mọ̀lẹ́kà kí ni o àwọn mọ̀lẹ́kà kò wọ́n lọ wọ́n lọ tó bá di fajiri wọ́n tún padì padà pẹ̀lú pé àwọn tọ̀sán ọgbà sí ikhtalafu al-'ilm fi ha'ula'i al-mala'ika àwọn afáàfí mà hara wọn pa pé màláìka kó na màláìka yìí jumhur al-'ilm tó pọ̀ jù nú àwọn afáà rahimahumullah wọ́n ní àwọn hafadọ̀ náà ni wọ́n yàtọ̀ àwọn tí wọ́n kọsẹ́ wa lọ́wọ́ ọ̀tún àti lọ́wọ́ òsì àwọn náà ni wọ́n ń pàdé ní kíni o ní àìlá àìlé asiri ní wọ́n ń pàdé ní fájìrì náà jumhur lọ́sọ̀rẹ́ ṣùgbọ́n nù rí wáyà yìí ànábì wáyà ní aṣọ àtàlá yẹsì alùmọ̀láìkà tàbílẹ̀yìn ní máa bí àwọn mọ̀láìkà àtòrú léèrè wípé bóò lẹ́sì fàmì èmi sí nínú rí wáyà àwárí kọ́ máa bí àwọn mọ̀láìkà àtọ̀sán hmm. tí wọ́n bá ní jùmùúrù jùmùúrù pé àtọ́pọ̀ náà wà fà wọ́n sọ̀rọ̀ kan ìtumọ̀ ní pẹ́kẹ́ àfà kan wà lẹ́kọ̀ọ́ tí wọ́n ta ní ta la fà ẹni tí a ah, ní lẹ́tọ́rà tani lẹ́tọ́rà o ẹni tí ń túmọ̀ Qur'an tí ń túmọ̀ hadith àwọn kò ní kan ṣe ó lè tí ọ̀nà kí tí ọmọ wa lẹ́rẹ̀ mọ́ wọn mùkọ́lídùn yọ́ mọ̀ sí kí ni o yọ́ mọ̀ lẹ́rẹ̀ mọ́ wọn àfáwọn ó lè mọ́ra àfáà ní dókítà gbọ́rọ̀ ẹ̀rọ ẹ̀dá àṣẹ wa ń gbà wà lẹ́gbọ́n wọn jò ní àfáà kí ni iṣẹ́ àfáà o lẹ́tọ̀ yọ ọmọ lẹ́tọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ ìdájọ́ ẹ̀sìn yọ sọ ké ẹ̀ ń tọ́pọ̀ tí wọ́n á yàtọ̀ sí yìí o orí màá fọ́ mi pọ̀ fọ́ọ̀sẹ̀ lọ́nkọ̀ wọn náà wo bí ọba ti dà ẹ̀ alẹ́ ni kò yọ ọmọ mi lọ́rọ̀ ìpọ́ àníkí ni ìsìtìbìbá kìí ṣe pé yóò pè kalẹ̀ pé wá tá a lè jọjà kẹ́hìnà náà òun lẹ́n tí ọmọ sọ pé ntọ́lọ ń fẹ́rẹ̀ ìtànà bí ń fẹ́rẹ̀ kìí ṣe tasọmọ́jú gbẹ̀díẹ̀ ní ń pè láàfà naam kìí ṣe kí ni o lè tún pé àbá ní sẹ́lẹ̀ sọ̀sọ́lá ẹnì kẹ́ẹ̀sì ìjókò lọ́lọ́rù ẹ̀sì kọ́ wá jẹ́lá ìmọ̀ kan abẹ́rẹ́ nítorí wípé tọ́ba ló wọ́n rẹ̀ yọkan ṣe yọ bẹ̀bẹ̀rù bí kò sì sínú mi kò sínú mi náà sọ̀sọ́lá tí wọ́n ní jùmọ̀ kí wọ́n wá rírò àfáà k kí lè ní kí náà gbígbẹ́rù pẹ̀lú àdífì ó ní àmàlẹ̀ká òru àti ọ̀sán yìí àwọn tí ń kọsẹ̀ wa náà ni afáàkẹ́ náà tó náà kánò ó ti kúrò náà ní báwọn ó kálukú yọ kí ó káàkiri o lọ́sọ̀ tìkẹ́ ríra wọn o táwọn èèyàn bá wá ń gba ọ̀rọ̀ káàkiri lórí ọ̀rọ̀ àdífì wọn ni à náà ń kọ́kọ́ dùnú àwọn àfà ìntì ẹ̀ túmọ̀ rẹ̀ kí sí pé ti ń pè ju mùúrù wọn níbi kan tí wọn ti ń padì o ìlú àti táwọn èèyàn ń bá lẹ́nu nígbà tí wọn ti ń lọ kẹ́wọ́n lẹ́kọ̀ọ́ tí wọn padà bá dàn wọ́n dún máa wọn ọmọ ike ọ̀dọ̀ àwọn àfábàdàn náà nígbà tí wọ́n gbọ́tẹ̀ nu wọn náà ní à báwo ẹja náà ṣe tún náà nù tí wọ́n wá fẹ́ gbé mọ́sí alájáde lórí ọ̀rọ̀ ẹ̀sìn wà ní à ah, èyí tó pọ̀ nù àwọn àfà jùmùúrù sọ báyìí ṣùgbọ́n tí a bá ti wá gbọ́ yé jùmùúrù náà máa ṣe mistake nítorí wípé kìí ṣe wípé fásitì kan ló kó wọn jọ but ó wà náà di kìí ṣe pọ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n jùmùúrù náà máa ṣe mistake jùmùúrù àìlẹ́yìn wọ́n ní màláìkà tí ń kọsẹ̀ wáyé náà méjèèjì ọ̀rọ̀ wò sí bẹ́ẹ̀ náà kí sì lè rí wa anisọ sáà sọ yìí pé àwọn tí ń gbàṣẹ́ fúnra wọn yìí Allah subhanahu wa ta'ala tá a bá ti túmọ̀ rẹ̀ sí láfọ́dọ̀ àwọn tí wọ́n ń kọsẹ̀ wálẹ̀ táwọn jùmúrù túmọ̀ rẹ̀ sí kí wọ́n ní túmọ̀ yàtà àkọ̀bù náà fi kún àwọn mẹlẹ́kà kan máa gbàṣẹ́ fúnra wọn lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ sì ni àwọn tèntì pẹlẹbi ọ̀nà àdàbí òsì máa yẹ fídùn mi kọ̀wé kó o kílẹ̀ tìgbà kan fi alẹ̀ mana yàtọ̀ àkọ́bùn kí ni wọ́n wà kúlẹ̀ náà ojú kan ṣùgbọ́n jáwù tún rọrùn láti ṣe kàṣẹ jáwù ìpè mọ̀láìkà tó ń gbè lẹ́yìn àwọn mọ̀láìkà kan lóhùn àwọn àyùn ẹsẹ̀ àwọn àtọ̀sán ni háfádọ̀ àwọn tí ń kọjá ẹtù fún ọmọ hafadọ àwọn hafadọ lọ àwọn ìtí ń lọ sánmà tọ́sọ̀tà bí wọn ṣùgbọ́n bí táwọn ń bọ̀ tọ́kàn wà tá à ń sọmọ́ rẹ̀ ni pé àwọn ìtí ń bá ń wá láti sánmà sórí lẹ̀ ẹ̀sọ̀rọ̀ ọmọ àbíyá lẹ́rẹ̀ bákan náà àwọn àdìsí kan wájú ọjọ́ mẹ́ta wàhálà àdìsí àbí ìrọ̀yà wà ní wọn sọ́sọ́ ṣáì tẹ́sán sọ wípé iná ní láì màlẹ̀ tẹ́tàn sẹ̀ yá ọ àmọ́ subhanahu wa ta'ala ọ̀nà àmàlẹ̀ká alárìkà náà wọ́n máa káàkiri wọ́n máa kó ìkójẹ́ tí ń ṣe tọ́lọ́ lórílẹ̀ ọlọ́run dàpọ̀ méjì wọn kọ orí ibú fẹ́ni kọ̀ọ̀kan wa wọn àjọ kò rẹ̀ pẹ̀sánú wa pẹ̀sánú wa jẹ́ ajẹ́ ń tí ẹ̀mí rẹ̀ tí ọ́ mà jẹ́ ajẹ́ ń tí gbàyà rẹ̀ ọ̀fẹ́ wọn àjọ kò sọ rẹ̀ wọ́n sì á lẹ́ni tí ọ́ mà ń fa búdà bú padà gbogbo alábúdà náà lè túbá jẹ́ wọ́n mọ̀ wípé orí ibú ni máa kẹ́yìn àbúrú àwọn mọ̀lẹ́kẹ́ ìlẹ́yìn àtàwọn èyí tí ń wà yìí náà tí wọ́n bá ti lọ sánmà padà tí wọ́n máa ń kọjá sídúrótìlì múntà tàbí wòye kọjá ẹ̀ àtúndì ìdìyàn náà alá afẹ́rẹ́ mi Abbas ọ̀rọ̀ bí alábẹ̀ náà gbọ́ alùsọ̀sọ̀ mi wá ní amẹ̀lẹ̀kẹ́ tí wọ́n bá wá dé padà alùsọ̀rọ̀ mi wá bí amẹ̀lẹ̀kẹ́ àti kò kí ló fà tẹ́lẹ̀ bí òkú sọ pé yóò bí amẹ̀lẹ̀kẹ́ àti kéde òun ti tọ̀sí àwa lè ṣe jágùn wípé àwọn tọ̀sẹ́yìn làwọn tí ò fi wáyẹn àwọn tòun náà ní kí ni o àwọn èyí tí wọ́n yàtọ̀ tí wọ́n lọ sí kí ni o tí wọ́n lọ sánmà ṣùgbọ́n apá kan náà àfáà ní kúmọ̀ sọ́wọ́ rahimahumullah wọ́n ní tá a bá wu ọ̀rọ̀ yìí dáadáa aláàyè wípé Allah subhanahu wa ta'ala ọba wa lòlò kan tọ́jà wípé hikima ń bẹnu ìbálò wọ́n ní kí ni hikima o ó ní ọ̀nà àlèkà yìí tí wọ́n bá pàdé tí wọ́n bá tún pàpàdà àti sẹ́wọ̀n náà méjèèjì ti wà ṣùgbọ́n àwọn àtọ̀rù nìkan ní وقت الاستتار والاختفاء والاجتنان وإغلاق الأبواب والستر على العورات nítorí pé òru aburú tí máa ṣẹlẹ̀ lóru ó kéré sí tọ̀sán ọlọ́run subhanahu wa ta'ala ó fẹ́ dáàbòbò wa ó fẹ́ bù wá láṣìírí ọwọ́ ń bi amẹ̀lẹ́kà tí wọ́n máa ń wá ń táìmù tọ́jà wípé bílẹ̀ kún lé ayé bá dọ́gọ́rùn-ún ninety nine bẹ́ẹ̀ wọ́n ti tì lóru ọ̀pọ̀lọpọ̀ ti lọ wọlé sùn ìwọ̀n bí àwọn eléyìí ò léèrè wípé bó o lẹ́sìn fáwọn èèyàn mi sí kò bí àwọn ọ̀tọ̀sán torí àsìkò ìgbà tẹ̀sẹ̀ máa ń pọ̀ ju ọ̀sán ni kọ́dà tí ó ṣàìdá lóru ìbẹ̀rù tó wà lẹ́nu ẹ̀. àwọn àfa wa ni rahman látọ̀dọ̀ sàtàlá ìkẹ́ni látọ̀dọ̀ sàtàlá tó bá wá jẹ́ kó ń gẹ́gẹ́ tó ní wa tó máa ń pa àwọn màláíkà òun wá ń bèèrè lọ́wọ́ àwọn tòun kò béèrè lọ́wọ́ àwọn kíni o lọ́wọ́ àwọn tọ̀sán ajẹ́ pé kọ̀ da kó ń kálukú ọjẹ́ sí ẹ̀rìn ní abúlé rẹ̀ hmm. sọ̀gbọ́n tí àfáàkàn ṣe ẹgbẹ́ àfẹsẹ̀ mi sè hmm. àwọn ilé àǹdẹ́gbẹ́ wo mo rí pépé báyìí tọwọ́ bí ẹ ti máa ṣe sìn náà lọ mo rí àfáàkàn ó ní ògùn báyìí tó lọ balẹ̀ ó sì gbé bọ̀ wọ́n tẹ̀lé lọ ọ̀dà ọmọlé ó tún adapẹ̀ ń fa káàkiri ó ń tọ̀ náà tó ẹ ń bá jẹ́sẹ̀ ẹ̀nẹ̀ ní aburú ìran aburú tí ọba kàláyé ojú yóò rí tó láyé kí a mẹ́ nítorí pé àṣàtàlá kò fẹ́ kí a máa polongo rẹ̀ ó sì fẹ́ ká máa kí ẹsẹ̀ bá ń sọ eléyìí ká lè máa ṣàìdá o kí ẹsẹ̀ bá ń sọ eléyìí ká lè máa dá òkúra lórí àbòsí láà ṣùgbọ́n ká wá má ó tiẹ̀ ọgbọ́n máa wọn obìnrin wa ti kéré o ká má wà ní nǹkan kankan tí ọjọ́ kan wá papọ̀ tá a bá ti jókòó mẹ́ta mẹ́rin àfi àlèébú ẹ̀rìn kan. tó ti gbọ́n pa alágbájá lẹ́wọ̀ abẹ́rẹ́ èmi ti ẹ̀gbá mobile nítorí kìsì ni Allah subhanahu wa ta'ala kò tú ẹ̀dá kan láti rírí lórí àìdá kọ́ wá jẹ́ pàpọ̀ kọ́tọ́ kọ́ sínú sí ìwọ lọ́wọ́ ń lọ lára tí ìdìbà tó tú ìjọ tó sì tu ó tu kó lè bá a tù ú bá ó sì ṣe ládàáwò fáwa tó di ọ́hán tó di ọ́hán sí wípé sẹ́yìn mà kó ń kálukú yín náà tẹ̀ ń pariwo yín náà ó ń kálukú náà lẹ́yìn tí ń tí ìtọ́sí rẹ o sọ wà á gbẹ ilé ìkárí tó àmọ́ wá gbégi wẹ̀yìn o ìjọ tí ń pàṣẹ tiẹ̀ náà mọ̀ yọ̀yọ̀ rẹ̀ ìlànà àgbàlẹ̀ fi lékún pé ah ṣe ń tójú ẹ̀ kárì ẹ̀ ń tí ọ̀pọ̀ wa máa rọ lọ sọ́nà ẹgbẹ̀rún ṣe ẹ bá tó wá máa ṣe dára báwọn wọn ò tún wá sọ lẹ́nu wọn lè pe ọpẹ lóko kì í ṣe pé ìwà àdínà ló tó bá wọn ìdílé ń bẹnu ẹ̀jẹ̀ ẹ ní gbígbà mí ẹ bá sọ pé ọkàn àwọn oṣù rábìsì àwọn mọ̀lẹ́kà tẹ̀ bọ́ wa bá ń bi léèrè nítorí kí ni kó lè bá àmọ́ ráhìmà fún wa àwọn eléyìí náà àti àwọn hafadọ kí ni nǹkan tí wọ́n ń kọ bí idnillahi alwahid alqahhar kí ni kútùbà àjọ mẹ́jọ kútùbà àjọ mẹ́jọ ni wípé ṣé kádàrà máa chéǹgì àbí è chéǹgì ṣé ìyẹn lè máa pé àlọ́ sàtàlà mọ̀ sànú gbóòkọ̀ mi bá ń bẹ́ nù bí àwọn ẹni rẹ wọ́n máa há kó mẹ́ bí bá ń nù àwọn olórí bá mú kó mẹ́ ṣáájú àyẹ́sì tó bá tá a bá wà lọ́ba bàbá ní ọba àásánjúmọ́ fúnpá ti bọ̀ bákan náà kayfa al-jam'u bayna hadhaini al-hadithayn wa qala ta'ala idha ja'a fa idha ja'a ajaluhum la yasta'khiruna sa'atan wa la yastaqdimun ẹ̀ ń tọ́jú ẹ̀ bá ti tó ń lọ́nu wa ja'a fi sahih anasasa nso ni pe man sakurahu and you satolahu fi risiki ẹntọ bá fẹ́ kí Ọlọ́run di kẹsìkì wọn bọ aw and you sa alahu fi afẹri yìí tó sì fẹ́ jẹ́ pé ọ̀fẹ́ tètè kú ò láyé fáyẹsẹ̀ rahima kọ́nà ní máa dàbí pọ̀ ẹ ń bá ń dàbí pọ̀ kò ní tètè ẹ ń bá ń dàbí pọ̀ dúkìá rẹ̀ ọ̀pọ̀ hadithi náà ṣe ń tí ń sọ fún wa ni wípé kádàrà máa chẹ́ǹjì bákan náà tí ọ̀bọ̀ wá chẹ́ǹjì níbi táwa tí ajọ́ ọmọ fún yìí tá a kéré dé àwọn náà mọ̀ ti fojú rí nílé ayé yìí ẹ̀ ń tí ń dàbí pọ̀ tí sì ń ṣe dáná bí ni a máa ṣe tí ó sì fọ́tún twenty years kẹfà ìjáwé بإذن الله الواحد القهار وإن كانت البقية ستستمر الخطبة خطبة في هذه النقطة إن شاء الله الرحمن في الأسبوع القادم إن شاء الله تعالى الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته الحمد لله الذي لا إله إلا هو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 المسلمون عباد الله واعلموا أن الله سبحانه وتعالى قد أرى نبيه محمدا صلى الله عليه وسلم ما لم يرد عينا قد ولا قلبا قد ولا فؤادا قد كيف لا قال الله سبحانه وتعالى ما كذب الفؤاد ما رأى سبحانه وتعالى وهكذا سرى وعصر الله سبحانه وتعالى بنبيه مع جبريل في هذه الليلة المباركة ثم بالمعراج إلى السماء الدنيا حتى إلى سماء السابعة حتى انتهى الرسول صلى الله عليه وسلم إلى سر المنتهى حتى ظهر صلى الله عليه وسلم لمستوى يسمو فيه صريف الأقلام وصريف الأقلام عند العرب إنما هو صوت القلم حال الكتابة فلما بلغ رسول الله صلى الله عليه وسلم هذا الموضي لعلنا نرجع إلى أن هذا القلم ما زال يكتب ويكتب ويكتب لكن رسول الله صلى الله عليه وسلم أفادنا بأن الله سبحانه وتعالى قد أمر هذا القلم بكتابة مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض كيف لا جاء في السنة في المسند من أحمد من حديث ابلاغ بن عمر من حديث ابلاغ بن عمرو بن العاص رضي الله تعالى عنهما مرضاهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قدر مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة وكان عرش الماء وكذلك معنى هذا الحديث في الصحيحين وفي سيدنا البخاري واشتهد أن مسلم تعالى من حديث أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم أنفق أنفق عليك ثم قال يد الله ملأى سحاء الليل والنهار لا يقيده نفقه أفرأيتم ما أنفق منذ خلق السماوات والأرض فإنه لم يضد ما في يده وكان عوش على الماء وبيد الميزان يخفض ويرفع ولكن أن رسول الله صلى الله عليه وسلم قد أثبت الله لنا في كتابه العزيز وعلى لسان رسوله كذلك أن له لوحا محفوظا يكتب الله سبحانه وتعالى فيه مقادير كل شيء قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم في لوح محفوظ واللوح المحفوظ اختلف أهل العلم في هذا اللون وماذا يكتب عليه هل ما يكتب عليه يتغير أو لا يتغير والبينه وبين أم الكتاب فرق والبينه وبين قول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولقد كتبنا في في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون لكن رسول الله صلى الله عليه وسلم قد سمع صريف هذه الأقلام وما كان تكتب عندما انتهى إلى سر المنتهى وهذا اللون على قول العلامة مقاتل على جانب يمين العرش أي عرش الرحمن إذا كان ذلك كذلك فنعلم أن بعض الملائكة كان علمهم لا ينتهي عند سدر المنتهى كما جاء في السنن عند أبي داود من حديث عبد بن جابر رضي الله تعالى عنهما وأرضاهما أن رسول الله صلى الله عليه وسلم قال أذن لي أن أحدث عن ملك من ملائكة الله من حملة العرش أن ما بين شعبة أذنيه وعاتقه مسيرة سبعمائة عام بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما في إمام الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور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 أو المكتوبات من الله سبحانه وتعالى على أنواع فنوع ما يكتب في أم الكتاب لا تبديل فيه ولا تقي فيه قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب والنوع الثاني ما كتب على بني آدم وهم في بطون أمهات جاء هذا في الصحيحين من حديث عبد الله بن مسعود رضي الله تعالى عنه عندما حدث عن رسول الله صلى الله عليه وسلم بأنه هو الصادق المسلوب أن أحدكم يجمع خلقه في بطن أمه أربعين ليلة نطفة إلى آخر هذا الحديث كذلك ما يكتب كذلك كتابة حولية أي ما يكتب في السنة في كل سنة وعلى كل نسخة من البلاء ومن كذلك ومن السرار كذلك من السرور ومن الفرح ومن الزلزال كذلك من الحروب كل هذا يكتب في ليلة القدر قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم فيها يفرق كل أمر حكيم كذلك من أنواع ما يكتب أو من أنواع المكتوبات عند الله سبحانه وتعالى ما يكتب الحفظة الذين كانوا معنا قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وإن عليكم لحافظين وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ما يلفظ من قول إلا لديه رقيب عجيب وقد كان رسول الله صلى الله عليه وسلم يخبرنا أن أنواع الذين يكتبون أعمالنا ويكتبون بعض الخصائص من الأعمال هم متناولون من الملائكة جاء في الصحيحين من حديث أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وفي صلاة العصر ثم يأتي النبات فيكم فيسألون وهو أعلم بهم كيف تركوا عبادي فيقولون تركنا وهم يصلون وأتيناهم وهم يصلون وهكذا رأينا هذا من كلام رسول الله صلى الله عليه وسلم ونسأل الله الرحمن أن يجعلني وإياكم ممن يستمعون القول فيتبعون احسنه اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين اللهم دمر اعداءك اعداء الدين اللهم دمر اعداءك اعداء الدين اللهم انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك في سائر الاوطان اللهم وحد صفوف المسلمين اللهم وحد صفوف المسلمين واجمع تلات المسلمين اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه اليائي ولا تسود وجوهنا يوم تسود وجوه دائي يا اجود الاجودين ويا اكرم الاكرمين ربنا احصي اعداءنا واعداءك عددا واقتلهم بلدا ولا تبق منهم احدا اللهم ربنا لا تولي علينا بذنوبنا شرارنا اللهم ربنا لا تولي علينا بذنوبنا شرارنا يا ارحم الراحمين اللهم ربنا ردنا اليك ردا جميلا عباد الله واعلموا ان ربكم سبحانه سبحانه وتعالى امره بعمل فداء فيه بنفسه وثنى بملائكته وثبت بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلوب القائل في مقولات الشريعة الثابتة إنه من صلى عليه صلاة صلى الله عليه عشرة اللهم صل وسلم وبارك على الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا